because I am sick and tired of people saying the UK is bad vibes but they are the biggest manufacturer of bad vibes in the UK. You need to do the inside work, check yourself, maybe it's you. no, no, no year guys literally <laughs> happy new year um it's your girl tutu because you guys understandably might not even remember who i am at this point like who who who's this it's your girl tutu um and i'm back <laughs> i'm back I know you guys are probably thinking, who does she think she is? Like she tried to leave me hanging for eight months and then come back like nothing happened. Ma binu simi na ulolu femi leje na ulolu femi awave Me, simi. Ele binu simi na. I have a video planned for tomorrow and it will be coming out tomorrow and it will go into detail about the <laughs> <laughs> the secret behind my disappearance we'll, we'll dig into it tomorrow this is not a pampering session this is a realization of your wronging session yes i have come to offend you not you, but i have come to offend you this is a calling you to accountability because you have been wrong session what brought this on you're probably thinking i was at home now minding my business you guys know i'm always at home literally 330 days out of 365 days you can find me in my bedroom or in my living room there's no reason for me to be in the street lockdown or no lockdown i shall be home where i need to be unless i'm traveling anyway sha like i said mo one nílé jẹ́jẹ́ mi mo jókòó sílé ló bá text me o mo ra me mi mo sílé ló bá text me o right so i was at home now minding my business right so i like to come back worry phone me but pé ta ló ń text me anyhow by now like which

Lord, my mother, why are you like that? why are you guys actually like this like honestly ní ọdún 2021 ta wọ̀ yìí mo fẹ́ kẹ́ wà more positive lẹ́ má jẹ́ kẹ́kọ̀ọ́ máa jí láàárọ̀ kẹ́kọ̀ọ́ máa bínú kínú yín kàn máa ṣú i don't want that for you i don't want that for you mo fẹ́ kínú yín máa dùn ọmọ one thing tí 2020 kọ́ mi ni pé ayé bá ṣe mọ́ yìí anytime ló lè scatter anytime ni pandemic lè wáyé la anything ló lè ṣẹlẹ̀ nǹkan tí mò ń tọ́ láti get at ni pé mínítì ta ni ẹ jẹ́ kínú wa máa dùn díẹ̀díẹ̀ má jẹ́ jẹ́ ká máa buwó sáwọn èèyàn for no reason. ìyẹn wọ́n ní pé nǹkan wà lórí Twitter báyìí tó jẹ́ pé negativity bad vibes ló mọ̀ yín fún. wọ́n ní pé dára tí jí láàárọ̀ ẹ̀kan máa máa scatter gbogbo environment kò síjọ́ tinú yín dùn rí. ẹ̀kọ́ wa reason out of nowhere tójú yín á fi le ẹ̀ẹ́dẹ́kun ni yín dùn díẹ̀díẹ̀ cheer up a little bit darling <laughs> jẹ́ kí ni yín máa dùn díẹ̀ díẹ̀ occasionally step by step tó bá jẹ́ one day a week nínú a máa fi dùn tó bá tẹ̀ jẹ́ after two months wàá sọ di two day a week mo fẹ́ kí ni yín máa dùn tẹ́ ẹ̀ bá ní reason kí ni yín dùn lọ́wọ́ comedy films ó ní fídíò kan tí mo ṣe last year tó jẹ́ pé recommendation àwọn film tó yẹ ká jẹ́ kára yín yá tẹ́ máa feel good feel good films yẹ yeah, lọ́wọ́ àwọn film yẹn ẹ má jẹ́ kó jẹ́ pé ojoojúmọ́ tẹ́ bá ti jí báyìí wàhálà ni àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yẹn á pé yé yé yé yé ó ti ti jí o ó ti ti jí wàhálà ti ti dẹ̀ ẹ má jẹ́ kí yẹn jẹ́ yín don't let that be you darling honestly kò dá bẹ́ẹ̀ yẹn ọmọ tí ó rákà náà kò lè tó yẹn another point message to send sí mi sọ ni pé yín kán wà tó jẹ́ pé under the shade room lẹ́ ń gbé wọ́n ní pé tó bá ti post àwọn èèyàn tínú wọn ń dùn ẹ̀ sáré bu ẹ̀ sáré wá negativity kó dé dá bẹ́yìn ẹ̀ tínú ẹ bá ń dùn fáwọn ẹlòmíì nǹkan gidi á máa wọlé sí ẹ náà lára tó bá jẹ́ pé negativity ló ń spew out nǹkan tó máa attract nìyẹn ẹ̀yin kan wà tó jẹ́ pé. ah the UK is bad vibes in one the UK is bad vibes now the UK is bad vibes the UK is super bad vibes the UK is bad vibes lẹ máa sọ látàárọ̀ títí dalẹ́ ṣùgbọ́n tó bá wo history nǹkan tẹ̀yìn náà ń bá kiri ó aláìmọ̀ bad vibes sọ ṣé UK ní bad vibes àbí ṣé wọ́n ní bad vibes history behaviour náà kò really represent a good vibe mo fẹ́ set assignment fún yín pé kẹ́ máa work on yourself the good vibes that you want to see in the UK jẹ́ kó bẹ̀rẹ̀ láti inú ara ẹ wá ṣóyè ẹ̀ so tó bá jẹ́ pé normally ten bad comments ló máa ń leave London shade room àti shade borough on a day so the five survive you know you have to start minimizing your negativity If I can go outside you yẹn come out tó check pé energy then bring out all dirty dọ̀tí játijàti and I don't want that for you my love I don't want that for you so bashi ṣe ti thousand and twenty-one yìí money making pé kí n sáré money gbà yín lámọ̀ràn ní ẹ̀wọ̀n darlings and I cherish you so much I can kó jẹ́ we wọn not contribute see bad vibes so if I can wear mad dùn ká my yeah, yá tó bá dẹ̀ bring out positivity tínú when ń dùn genuinely one. on your universe you know, I pick up on it and goodness will come your way nǹkan tí mo fẹ́ fún yín nìyẹn ẹ̀yin darlings mi mi fẹ́ kẹ́ wà lórí internet kò jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa jẹ́ kí inú other people bàjẹ́ lẹ́ bá kiri i just want you to be you know a wholesome person with positivity mi fẹ́ kọ́kọ́ máa bínú anyhow ṣùgbọ́n díẹ̀ tó bá ti wo fídíò yìí tán kò gbé mirror mirror tèmi wà ń bẹ̀yìn ojoojúmọ́ ni máa wò mo máa wọra mi máa sọ fúnra mi pé báwo ni mo ṣe máa wà positive today báwo nínú mi á ṣe dùn báwo báwọn lèmi á ṣe mú inú ẹlòmíì dùn mi ní wà lórí íńtánẹ̀tì kò jẹ́ pé bí ṣe máa bú everybody ló ń bọ́dà mi mi ìfẹ́ yẹn fún ẹ̀ dalẹ̀ nǹkan tí mo ṣe wá sáré share message tí mo gbà yẹn with you nìyẹn so anyway happy new year my darlings <laughs> tó bá ti dọ́là màá gbà ṣe explanation video nǹkan tó ṣẹlẹ̀ sí mi twenty twenty tí mo fi disappear <laughs> but anyway i'm back now guys and i'll i'll definitely have a video for you guys tomorrow speaking on my sudden disappearance and then if you don't understand yoruba there will be lessons coming up from wednesday and i love you guys ever so much i appreciate you thank you for not leaving me i promise to be consistent this year i definitely plan on getting school of yoruba off the ground i don't plan on procrastinating and it's only been like 24 hours into the year but i'm doing better than i did last last year which is always a plus before i go i just wanted to give a little shout out to my youtube friends and um, these ladies are literally so amazing shout out to you sunshine and thank you for all the motivation that you gave me in 2020 shout out to you funke adesh you are literally amazing if, if you have instagram you probably know who funke is she loves and supports every single person out there she's the kind of person you need to be looking at so you're not bringing bad vibes because i am sick and tired of people saying the uk is bad vibes but they are the biggest manufacturer of bad vibes in the UK. You need to do the inside work, check yourself, maybe it's you. Maybe it's you. <laughs> but on a more serious note, right? There are some people that wake up in the morning, the first thing they do is go fat shame somebody, drag somebody for their relationship. They'll just find negative things to say. And I know times are hard here. I'm not trying to downplay the fact that we are in very uncertain times but at the same time just work on yourself man you can't just be like negative like you can't just have this cloud of negativity over you at all times and yes i know people go through things i've been through a lot myself but don't take it out on strangers that's not the way out anyway shout out to you sunshine shout out to you from k adesh and the link to their channels will be in the description box please don't forget to like comment and subscribe on their content as well and i should see you guys again tomorrow bye bye bye bye oh oh yeah and tell your friends to use back please <laughs> subscribe to my other channel good stuff and if there's anything that you particularly want to see let me know and i shall see you guys again tomorrow bye bye, bye.